ní gbogbo àyíká yìí àti ní gbogbo àwọn orílẹ̀-èdè ibi tẹ́ bá ti ń láǹfààní láti máa gbọ́ wa. mo kí yín pé ẹ káàárọ̀ ní apá ibi tó jẹ́ pé àárọ̀ ni. ká máa kí yín pé ẹ káàsán ní apá ibi tó jẹ́ pé ọ̀sán ló jẹ́ ń bẹ̀. ẹ máa kí yín pé kalẹ́ lápá ibi tó jẹ́ pé alẹ́ lẹ́yìn wà. ìjẹ́ àwọn àgbàlagbà ni wọ́n sọ̀rọ̀ wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àpẹẹrẹ sínú ẹ̀ wọ́n ní tí iná ò bá tán láṣọ ẹ̀jẹ̀ òkè tán lè kanna bí wọ́n ṣe sọ nìyẹn òun náà gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ikú ọ̀dọ́mọdé olórin takasúfè kan tó jẹ́ pé ó gba orí social media lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ikú rẹ̀ tiẹ̀ ti wá di nǹkan tó jẹ́ pé a rí lára àwọn èèyàn tó sọ pé òkú rẹ̀ ò jẹ́ káwọn ó sùn a rí lára àwọn ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ pé ariwo tí wọ́n ń pa lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé àfi káwọn sàmọ́ sọ tẹnu àwọn jáde kódà gan mo tiẹ̀ sọ fẹ́nìkan mo ní tó bá jẹ́ pé àwọn tó jẹ́ amòòkùn ṣìkà tán gan bá mọ̀ ni wọn bá títí dábàá pé wọ́n máa pa ọmọkùnrin náà torí pé oríṣiríṣi ariwo la ti ń gbọ́ látìgbà tọmọ yẹn ti kú àwọn èèyàn ò dákẹ́ oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ń sọ. So a rí àwọn èèyàn tó sọ pé ẹni báyìí ló pa àwọn kan ti gbé bọnu wọ́n ní Naira Marley ni àwọn kan ti gbé bọnu wọ́n ní Sam Larry ni àwọn kan sọ pé rárá Sam Larry àti Naira Marley nǹkan kan náà ni wọ́n bẹ́ẹ̀ làwọn kan sì tún sọ pé ní tàwọn Sam Larry àti Naira Marley ò mọ̀ nǹkan pa ẹ̀ ṣe mọ̀ pé tí ọ̀rọ̀ bá kojú sẹ́nìkan lọ́dọ̀ ẹlòmíì á kọ̀yìn síbẹ̀ òun la fi máa ń sọ pé ọ̀rọ̀ ilé ayé bí ìlú gangan òun ló ṣe rí tí àwọn èèyàn kan bá sọ pé lọ́dọ̀ tàwọn o bó ṣe rí leléyìí bẹ́ẹ̀ làwọn kan sọ pé ń tẹ́ sọ yẹn àwọn ò nílé agree kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tàwọn ǹjẹ́ tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá wá jẹ́ pé ẹ ti wọlé sórí ètò kò sí nǹkan méjì tá máa ṣe lórí ètò tààrọ̀ yìí tàbí kí n sọ pé lórí ètò tọ̀sán yìí tàbá tó sọ pé lórí ètò talẹ́ yìí ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ òun náà ni pé. Pe ọ̀rọ̀ yẹn ti fẹ́ di nǹkan tí àwọn èèyàn ń pè fún justice ọ̀rọ̀ yẹn ti fẹ́ di nǹkan tó jẹ́ pé ẹnìkan lè jáde kó sọ pé òun ni bàbá Mohbad ọ̀rọ̀ yẹn ti kọjá nǹkan tí ìyá kankan lè sọ pé òun ni ìyá tóun bí Mohbad Mohbad ti di ọmọ gbogbo àgbáyé báyìí ó kàn jẹ́ pé kò bá pé gbà tó wà láyé òun ló ti di ọmọ gbogbo àgbáyé ni ó túmọ̀ sí pé kò bá blow gan owó ọwọ́ ẹ̀ ò bá pọ̀ ṣùgbọ́n bó ṣe máa ń ṣẹlẹ̀ láfíríkà nìyẹn ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ entertainers ìgbà tí wọ́n bá kú tán òun lògo wọn tó máa ń búyọ kọjá bí wọ́n ṣe lérò now ibi tá à ń lọ ìdí tí ó jẹ́ kí n sọ pé ọ̀rọ̀ Mohbad ti kú ní nǹkan tí ẹnìkan lè jáde sọ pé òun ni bàbá ẹ̀ tàbí kẹ́nìkan sọ pé òun nìyá ẹ̀ lóòótọ́ ni pé ó níyà láyé ó dẹ̀ ní bàbá pẹ̀lú ṣùgbọ́n gbogbo àgbáyé pátápátá òun ni wọ́n ti wá fi ojú sí ọ̀rọ̀ ikú Mohbad yẹn pé gbogbo èèyàn ló ti wà interested arábìnrin kan sọ̀rọ̀ láti Kenya ẹ̀yin tẹ́ bá ti wo fídíò yẹn ẹ rí arábìnrin tá à ń sọ yìí ó dé fìlà pupa ó ní láti orílẹ̀-èdè Kenya lòun ti ń sọ̀rọ̀ ó ní Sam Larry máa ń wá sí Kenya dáadáa ó wá ránṣẹ́ kan kọjá lọ sí ọ̀dọ̀ president Nàìjíríà mo sì ń bọ̀ lórí ọ̀rọ̀ tìyàbọ̀ òjò o ṣùgbọ́n àwọn àlàyé yẹn mo gbọ́dọ̀ mú lẹ́yọ kọ̀ọ̀kan ní ọ̀nà tó jẹ́ pé ẹ máa gbà láti lè understand nǹkan tí mò ń sọ arábìnrin tá à ń sọ yẹn ó dé fìlà pupa báyìí fẹ́yìntẹ́ bá ti rí fídíò yẹn ẹ jọ bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá wa share o bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá wa share tẹ́ bá ti wọlé ẹ bá wa share because òkú ọmọ Mohbad yẹn ó ti di òkú gbogbo àgbáyé ó kàn jẹ́ pé kò sí tẹ́nikẹ́ni lè ṣe símọ́ láti jí padà arábìnrin tí mò ń sọ yẹn láti orílẹ̀-èdè Kenya òun ló ti sọ̀rọ̀ ó ní lọ́dọ̀ tàwọn ó ò kì í fi ààyè gba ìwà ìpààyàn ó ní lọ́dọ̀ tàwọn àwọn ò kì í fi ààyè sílẹ̀ kí ẹnìkan dáràn kó dẹ̀ sá kúrò ní orílẹ̀-èdè ibi tó bá ń gbé ó rí fà padà sí nàìjíríà ó lóun wá ń pe ìjọba nàìjíríà pé lóòótọ́ àwọn máa ń gbọ́ pé kò sí òfin ní nàìjíríà ó pe president Bola Ahmed Tinubu ó ní kán tiẹ̀ lo justice lórí ikú Mohbad yìí kán fìyẹn bírèkì rẹ́kọ̀dù kí gbogbo àgbáyé gan lè mọ̀ wípé nàìjíríà náà ṣì lófin ó nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ àwọn tó ń fẹ̀sùn kàn ni wọ́n sọ pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ní àwọn bàbá àsàlẹ̀ wọ́n ní ẹ̀ṣẹ̀ òkín déédéé ń ṣẹ́ tí ò bá nídìí wọ́n ní kéèyàn tó jáde bóun fẹ́ máa hùwà tí ò dáa dandan ni pé nǹkan kankan ló máa gbọ́kànlé dandan ni wípé àwọn èèyàn kan ló máa wà lẹ́yìn onítọ̀hún ẹ imagine ẹ tó ń sọ̀rọ̀ arábìnrin yẹn ń sọ̀rọ̀ láti orílẹ̀-èdè Kenya ó ní President Bola Ahmed Tinubu ó lóun ń pè wọ́n wípé kó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ẹyọ yìí wọ́n máa fi break record lórí justice kan fi ọ̀rọ̀ ẹyọ kan yẹn fi break record kan sọ pé ah nígbà tí ìṣẹ̀lẹ̀ báyìí ṣẹlẹ̀ o in fact nǹkan tí president nàìjíríà ṣe ó yà wá lẹ́nu o kò sẹ́ni tó mọ̀ pé ìdájọ́ òdodo lè wáyé pé kí president Bọ́lá Ahmed Tinubu kan pàṣẹ padà sí ìpínlẹ̀ tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ wípé lábẹ́ bí ti wulẹ̀ kórí àfi kan fi ojú àwọn aṣebi àwọn amòòkùnṣèkà lóòótọ́ ọ̀rọ̀ ikú Mohbad tó bá jẹ́ wípé àwọn kan náà kóra wọn jọ tí wọ́n pa onítọ̀hún tí wọ́n pa Mohbad ṣe mọ̀ pé onítọ̀hún kódà kò jẹ́ pé kò tíì bímọ òun náà sì máa máa bẹ lóhùn pé òun fẹ́ bímọ ẹ máa imagine o kó jẹ́ pé àwọn èèyàn kan because mo mọ̀ pé ìdájọ́ máa padà fi ojú gbogbo nǹkan hàn tó bá yá tó bá jẹ́ èèyàn kan ló wà nídìí ikú ẹ̀ àbí tí wọ́n gbìmọ̀ pọ̀ tí wọ́n pa dandan ni pé ìdájọ́ yẹn máa padà jáde àṣírí máa padà tú tí àṣírí bá wá tú tó jẹ́ pé lóòótọ́ ọwọ́ àwọn èèyàn kan òun ni wọ́n bá ń bẹ̀ tó jẹ́ pé ọwọ́ àwọn èèyàn kan ni wọ́n bá ń bẹ̀ lóòótọ́ lórí ikú Mohbad yẹn ṣe mọ̀ pé ó di dandan tónítọ̀hún ò bá tí ì bímọ a máa bẹ lọ́hùn pé òun fẹ́ bímọ tó bá wá jẹ́ kó ti bí ọmọ òun náà dẹ̀ pé kóun jèrè ọmọ ṣá ṣe mọ̀ pé ó máa difficult díẹ̀ wọ́n ní ìgbà tí èyàn bá fi òun kà òun náà fi máa san ẹni ó bá pa ọmọ ọlọ́mọ irúfẹ́ onítọ̀hún náà ti mọ̀ wípé eléyìí tó máa ṣẹlẹ̀ sí tọmọ òun ó máa jù bẹ́ẹ̀ lọ ìyẹn bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ ti arábìnrin tí mo sọ pé ó sọ̀rọ̀ láti orílẹ̀-èdè Kenya ẹ imagine ìyẹn òun tún ń ṣe ọmọ ìlú wa o kò ń ṣe ọmọ Nàìjíríà o but òun gangan fi sínú statement yẹ wípé gbogbo àgbáyé ló ti fi ojú sí ọ̀rọ̀ ikú Mohbad yẹn lára pé a fẹ́ wo nǹkan tí ìjọba orílẹ̀-èdè nàìjíríà máa ṣe kò ń ṣètò pé Mohbad jẹ́ olórin ṣùgbọ́n ọ̀nà tí ikú rẹ̀ gbà ó jẹ́ ọ̀nà tó jẹ́ pé ó ya gbogbo èèyàn lẹ́nu púpọ̀ jù ọ̀nà tí ìṣẹ̀lẹ̀ ikú rẹ̀ rìn ó jẹ́ ọ̀nà tí ó ya gbogbo èèyàn lẹ́nu mo rí fídíò kan láàárọ̀ ìtí yẹn tó wá jẹ́ pé ó tó ṣọ́ọ̀kì mi yàtọ̀ òun náà ni àǹtí kan tó ń pè ní mọ̀ọ́rìn ìbàdíjọ àwọn náà tó sọ kankan sínú fídíò wọn mo máa sọ yín náà fún yín ó wá jọ̀rọ̀ Ìyábọ̀ Òjó pẹ̀lú ti Maureen Bàdéjọ tarábìnrin tó jẹ́ ti Kẹ́ńyà yìí ìpè tó pè torí bó ṣe ń sọ ó ń sọ bí ìgbà tó jẹ́ pé ó rán gbogbo wa sí president ni pé ẹ sọ fún president Nàìjíríà o bó tiẹ̀ ṣe pé president kò mọ̀ pé Tinubu Tinubu ó ṣàpè àmọ̀ pé Tinubu ló ń sọ ó ní kíjọba gbìyànjú láti jẹ́ pé àfikàn fi ìdájọ́ òdodo kan fi hàn lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ìyẹn bẹ́ẹ̀ ẹ wá já bọ́ sórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó gangan gangan gangan ìyẹn ilé tó jẹ́ pé torí ẹ̀ gan la fi wá sórí ètò ṣe rí àwọn èèyàn kan wà tó jẹ́ pé ọ̀rọ̀ lọ́rọ̀ ó máa ń ká wọn lára ju tiwọn lọ especially tó bá ti jẹ́ pé ọ̀rọ̀ yẹn ti ní ṣe pẹ̀lú pé wọ́n pààyàn tàbí nǹkan tó lè mú ẹ̀mí bọ́ àwọn kan rẹ́dì láti jẹ́ pé kán fi ẹ̀mí ara tiwọn gan sílẹ̀ kí ìdájọ́ òdodo kó lè wà lára irú àwọn èèyàn bẹ́ẹ̀ òun ni Ìyábọ̀ Òjó Ìyábọ̀ Òjó jáde sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó jẹ́ pé àwọn èèyàn ń kọ́ ha ó sọ débi pé lọ́dọ̀ tòun ó ní lọ́dọ̀ tòun ó ní Naira Marley mọ̀ nípa ikú Mohbad ó lóun ọ̀ma ìgan kí Naira Marley wá gbé òun kó gbé ń lọ sílé ẹjọ́ kan àjọ wa sọ ó ka oríṣiríṣi ọ̀rọ̀ sílẹ̀ Ìyábọ̀ Òjó kó ọ̀rọ̀ tó pọ̀ lẹ̀ gan ó ní number one ó ní Naira Marley ó ló sọ nínú fídíò rẹ̀ pé broda àwọn ni broda àwọn ni broda àwọn ni Mohbad ó ní lọ́nà àkọ́kọ́ ọ̀nà wo ló gbà tó fi jẹ́ broda ẹ̀ ẹ máa ṣíà program gbogbo èyí tẹ̀ ń wọlé sórí ètò ó ní lọ́nà àkọ́kọ́ ọ̀nà wo ló gbà tó fi jẹ́ brọ́dà yìí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó ni mò ń kóòtù fún yẹn o sódà àtìgbà tá a bá ṣojú òpó lẹ̀ ẹ lè mọ nǹkan tẹ́ fẹ́ dá sí ṣé ẹ ti gbọ́ ta arábìnrin tá a sọ̀rọ̀ láti Kẹ́ńyà ìyẹn náà dúró síbẹ̀ ó ní alákọ̀ọ́kọ́ ni pé ọ̀nà wo ló gbà tó fi jẹ́ brọ́dà yìí brọ́dà yìí ni brọ́dà yìí ni brọ́dà yìí ni brọ́dà yìí ni tá bá tiẹ̀ wá gbà kókè èèyàn máa pè yàn ní brọ́dà èèyàn gbà míì ó ní ẹ jẹ́ ká bira léèrè nígbà tí gbogbo àwọn wàhálà tó ṣẹlẹ̀ sí tó ṣẹlẹ̀ sí ipa wo ló kó lórí ẹ̀ nígbà tó ní ìṣòro tó ní tọkàn rẹ̀ ò balẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní sáré káàkiri lọ́tún lọ́sì ipa wo ló kó Ìyábọ̀ Òjó sọ pé lóòótọ́ gbogbo èèyàn mọ̀ pé òṣìṣẹ́ rẹ̀ òun ni Mohbad under Malian's record ló wà tẹ́lẹ̀ tó ti ń ṣiṣẹ́ tó ń fi ọgbọ́n tiẹ̀ tó ní lórí tó ń gbé kalẹ̀ ọgbọ́n tiẹ̀ tó ní ó ń gbé kalẹ̀ ìwọ dẹ̀ fi ń pawó wọlé nínú iléeṣẹ́ ẹ̀ now ó mọ̀ pé bàbá rẹ̀ ò lówó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Ìyábọ̀ Òjó sọ òun ni mo ṣe ń kóòtì fún yín yẹn ká tó lọ sí agbami ibi tá a ti máa ṣojú òpólẹ̀ gangan Ìyábọ̀ Òjó ní ó mọ̀ pé bàbá rẹ̀ ò lówó ó mọ̀ pé ọmọ yẹn fúnra ẹ̀ ní mẹ́ńtà ó mọ gbogbo àwọn nǹkan wọ̀nyí kí ni ipa tó kó lórí ẹ̀ ó ní nígbà tó mọ̀ pé bàbá rẹ̀ atẹ̀rọ̀fọ̀ dìde ní kí ni ipa tó kó lórí ẹ̀ ó mọ̀ pọ́ ọmọ yẹn ní mẹ́ńtà ipa wo ló kó lórí ẹ̀ gbogbo bó ṣe ń pariwo wípé ìnira pọ̀ jù fóun Ìyábọ̀ Òjó ń béèrè lọ́wọ́ Naira Marley pé kí ni ipa tó kó lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ fídíò ló wà ń ta tí àwọn ti rí tọ́pọ̀lọpọ̀ èèyàn fi ń búlì ẹ̀ tí wọ́n fi ń halẹ̀ mọ́ tí wọ́n fi lọ́kàn balẹ̀ ó ní Naira Marley sọ pé brọ́dà àwọn ni ipa wo ni Naira Marley kó lórí gbogbo àwọn fídíò bí àwọn èèyàn ṣe ń dà láàmú tí wọ́n ń halẹ̀ mọ́ tí wọ́n ń dà láàmú tọkàn rẹ̀ ò balẹ̀ Ìyábọ̀ Òjó ní kí ni gbogbo nǹkan tí Naira Marley tó ṣe sí ọ̀rọ̀ náà ó so bí gbogbo ọ̀rọ̀ yẹn ṣe lọ tán bá fi dá tòun ó ló mọ̀ pé Naira Marley mọ̀ ń pa ó ní kó wá gbé òun kó pè òun lẹ́jọ́ kàn wá sọ ní kóòtù kódà gan ó tún lórí ọ̀fẹ́ náà gbogbo àwọn record labels tí wọ́n máa ń sign àwọn artist Ìyábọ̀ Òjó bí wọ́n léèrè pé gbogbo yín kí gangan ni nǹkan tẹ̀ ń ṣe ní record label yín gan tó fi jẹ́ wípé tẹ bá ti sign àwọn artist ẹnikẹ́ni ò ní mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn mọ́ ẹ kàn sáìn wọn la máa gbọ́ àmọ́ irú nǹkan tẹ̀ ń ṣe nínú rẹ́kọ̀ọ́ libẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ tí àwọn ọmọ tẹ́ ẹ sí abẹ́ yín tó bá wá jẹ́ pé wọ́n ní ṣòro wọ́n ní problem kan kí ni nǹkan tẹ̀ ń ṣe sí ipa wo lẹ̀ ń kó lórí wọn olóṣèlú láàánú gan olóṣèlú láàánú gan ó ló ṣeun láàánú gan ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wà lórí ìlà lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí ṣe rí gbogbo nǹkan tẹ́ ẹ bá ní tẹ́ ẹ bá fẹ́ sọ ẹ má fi sọ́ndà kọ́mẹ̀ntì o mo máa fún yín ní fóònù nọ́mbà tẹ́ ẹ fi máa dá sí program ẹ sọ èrò ọkàn tìyín náà based on gbogbo nǹkan tẹ́ ẹ ti ń gbọ́ káàkiri káàkiri káàkiri káàkiri àti nǹkan tẹ́ ẹ wá rí tó jẹ́ tinú ọkàn yín ṣé ẹ dẹ̀ mọ̀ pé béèrè kan bẹ táwọn èèyàn ń béèrè lọ́wọ́lọ́wọ́ báyìí wípé kí ni ìdí abájọ gangan tí wọ́n ṣe tètè lọ sin òkú Mohbad kí ló dé tí bàbá rẹ̀ fi sọ pé kán tètè lọ sin òkú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń béèrè títí dọ̀la even gan bá a ṣe gbọ́ wọ́n lóru gan náà fẹ́ sin tẹ́lẹ̀ kó tó di pé wọ́n ṣáà mú mọ́ra tilẹ̀ fi mọ́ nínú àwọn tó jẹ́ òǹwòye tó ń wòye láwùjọ wọ́n sọ débi wípé tí Mohbad bá jẹ́ muslim gan ibú tí ẹ̀yẹ kan dúró dago mẹ́rin ìrọ̀lẹ́ sago márùn wọ́n lè wá ní bí wọ́n ṣe sáré lọ sí kí ló fà tán fi bẹ́ǹdì orí ẹ̀ sínú kú sí ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ now gbogbo àwọn ọ̀rọ̀ tá a kà lẹ́yìn òun ló jẹ́ pé nǹkan tí Ìyábọ̀ Òjó sọ òun ni mo sọ yẹn Ìyábọ̀ Òjó wá padà sípínlẹ̀ Èkó lọ́dọ̀ gọ́fúnà babájídé sanwóolu ipe gọ́fúnà ibi tọ́rọ̀ ìdédúró ẹjọ́ sà lẹ́ẹ̀ni tílẹ̀ mọ́ yìí a lè sọ tó bá di lọ́la o but lẹ́ẹ̀ni tílẹ̀ mọ́ yìí gọ́fúnà babájídé sanwóolu ẹ̀yin sì ni number one citizen nípínlẹ̀ èkó ẹ̀yin sì ni èèyàn tó jẹ́ alákọ̀ọ́kọ́ tó jẹ́ pé ta ń sọ̀rọ̀ Lagos State ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá wà lórí ìlà ẹ máa bá wa press love and like love and like love ẹ máa press love kẹ́ni máa press like ẹ máa press love and like love and like ṣe ń pẹ̀lú àwọn program tó bá jẹ́ pé ó ní information gidi nínú báyìí kò ní yà ìlẹ́nu pé àwọn kan máa jókòó síbi kan wọ́n á máa flag bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ justice justice justice justice láriwo tí gbogbo èèyàn pa fún Mohbad bẹ́ẹ̀ bá ṣe wọlé sábà bá press love and like kẹ́ ẹ̀ máa share ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń press love and like kẹ́ tó máa share ẹ̀ ifun tẹ́ bá ti share ẹ̀ tẹ́lẹ̀ kẹ́ tó tún share lẹ́ẹ̀kan sí. now ó jẹ́ gbogbo ọ̀rọ̀ tí Ìyábọ̀ Òjó sọ kó tó di pó padà sọ́dọ̀ gọ́fúnà Babájídé Sanwó-Olú pé kí gọ́fúnà jọ o lẹ́ni tílẹ̀ mọ́ yìí àwọn sì ni number one citizen ní ìpínlẹ̀ Èkó pé kán jọ kán lo ọ̀rọ̀ Mohbad láti jẹ́ káwọn èèyàn rí wípé òfin ṣiṣẹ́ ní nàìjíríà kí gọ́fúnà gbé ìwádìí tó kúnná kalẹ̀ lóòótọ́ adúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá nígbà táwọn ọlọ́pàá ti release statement jáde pé òkú Mohbad pẹ̀lúpẹ̀lú pé wọ́n ti ẹ̀kanjú lọ sí tẹ́lẹ̀ wọ́n ní àwọn máa wókú ẹ̀ jáde ni o pété èèyàn bá rò pé bóyá àwọn ti jẹ lọ tẹ́lẹ̀ pé ọlọ́run kúkú ṣe àti lọ bò mọ́lẹ̀ wọ́n ní àwọn ọlọ́pàá ti gbé ohun jáde ọ̀rọ̀ eléyìí kúrò ní ọ̀rọ̀ pé wọ́n ní wọ́n pé àbí wọ́n ní wọ́n pé wọ́n ní wọ́n pé bóyá nìkan ló kàn ń sọ bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá ti ní àwọn máa wúkú ẹ̀ jáde kí ló dé fàtọ́ fi láwọn máa wúkú ẹ̀ jáde náà kọjá pé fún ìwádìí tó kún fún ìwádìí ní kíkún lórí pé kí ló pa Mohbad gangan tán bá tiẹ̀ wá rí pé ikú àtọ̀dọ̀ ọlọ́nà ló pa ò wọ́n á dẹ̀ lọ sí padà wọ́n á ti mọ̀ wípé àwọn ti ṣèwádìí ṣùgbọ́n pọ̀lọpọ̀ èèyàn ló ń pariwo káàkiri all over the world ẹ máa bá wa press love and like kẹ̀dẹ̀ máa share program yẹn ẹ jọ gbogbo ẹ̀yin tẹ̀tí wà lórí là love and like bẹ́ẹ̀ bá ṣe ń press love and like love and like bẹ́ẹ̀ bá ṣe ń press ẹ̀kẹ́ tó máa share ẹ̀ so that ẹnìkan kò ní lágbára láti lè flag ẹ̀ now gọ́fìnà babájídé sanwó-olú ọ̀nà kan péré tí ọ̀rọ̀ ti kan gọ́fìnà kọjá wípé torí mo rẹ́nìkan tó mẹ́sẹ̀gì mi bíbá ìpè à àwọn rí i pé gọ́vnà babájídé sanwóolu orúkọ wọn wà lára àwọn nǹkan tá a fi ṣe caption wa mo ní bẹ́ẹ̀ ni wọ́n láwọn dẹ̀ rí i pé president Bọ́lá Ahmed Tinubu náà orúkọ wọn wà lára nǹkan tá a fi ṣe caption mo ní bẹ́ẹ̀ ni ọ̀nà tí ọ̀rọ̀ ti kan president Nàìjíríà ìyẹn aṣíwájú Bọ́lá Ahmed Tinubu aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọ̀nà tí ibi tọ́rọ̀ ti kàn wọ́n kọjá pé ṣé ẹ̀ mọ̀ pé èmi ló kàn èmi ló kàn èmi ló kàn bàbá yẹn tẹnumọ́ pé àwọn ló kàn kó tó di pé wọ́n di president ọlọ́run dẹ̀ fòun tẹ̀lú pé lóòótọ́ àwọn náà ló kàn ọ̀pá àṣẹ wọn dẹ̀ gbà á bí tí mo sọ fẹ́yìn yẹn ń gbà kan pé ìdí tí mo ṣe wà lábùjá nígbà tí wọ́n búra fún Tinubu ni pé mo mi ìfẹ́ kan sọ ìtàn yẹn lẹ́yìn mi pé à bọ́n ṣe búra fún Tinubu kan wá máa sọ nínú story lèmi náà ṣe wà ń bẹ̀ lọ́jọ́ náà lọ́hùn nígbà tí Buhari tó ń hand over lé Tinubu lọ́wọ́ báyìí gbogbo yẹn lórí pé mo wà ń bẹ̀ now ibi tọ́rọ̀ ti kàn wọ́n ẹ̀yin yẹn mo sọ fún yín pé àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọ́n á fẹ́ máa flag program yẹn ẹnìkan wà lórí ìlà yẹn ó ń jẹ́ Alhaji Ismail Alhaji Ismaila orúkọ tiẹ̀ ti show lára àwọn tá à ń sọ yẹn ẹ rí i pé ó ń fi nǹkan kan sórí àwọn ọ̀rọ̀ gidi tí àwọn èèyàn ń sọ ń bẹ̀ yẹn ẹ ti mọ̀ pé lára àwọn tó jẹ́ ọ̀tá fún nǹkan tó ń ṣẹlẹ̀ lónítọ̀hún ẹ̀yin ẹ ṣáà máa press love and like ẹ ṣáà máa press love and like ẹ rí i pé orí danger ló gbé sórí message ti Mr Idris aláwo àti Salawudeen Abraouf ẹ rí i pé ó gbé danger kan lé orí ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn bẹ́ẹ̀ yìí ṣe wà ń bẹ́ẹ̀ ṣáà máa press love and like ẹ má mind anybody ẹ̀yẹ ṣáà máa tẹ love and like a sì máa ṣojú òpó lẹ̀ oníkálukú aláǹfààní àti sọ tẹnu ẹ̀ lórí nǹkan tó wà ńlẹ̀ now Ìyábọ̀ Òjó sọ̀rọ̀ ó ń fò sókè bẹ́ẹ̀ lọ̀rọ̀ yẹn ń ka lára bó ṣe ń fò sókè bẹ́ẹ̀ lọ̀rọ̀ yẹn ń ka lára ṣé ẹ sì ń ṣí àìsá ok bó ti ẹ̀ rí mo rí pé ń ṣí àì mo rí pé mo rí pé ẹ̀ ń ṣí àì bẹ́ẹ̀ ṣe ń wọlé òun náà ní kẹ́ máa ṣí àì bẹ́ẹ̀ ṣe ń wọlé sá máa ṣí àì náà ẹ̀yin ọlọ́pàá wà dọ́wọ́ yín o ẹ̀yin ọlọ́pàá nàìjíríà mo máa ń sọ kinní kan fáwọn èèyàn pé tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn agbófinró tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ wàláìtàlà wọ́n á ṣiṣẹ́ àfi tí wọ́n bá fẹ́ ṣe lóṣẹ́kù kò síbi tí ọ̀daràn lè sápamọ́ sí tí ọlọ́pàá nàìjíríà bá ṣetán láti mú yàn wọ́n máa mú nítọ̀hún àyàfi tí wọ́n bá fẹ́ mú nítọ̀hún ló ṣẹ́kù ẹ̀yin ọlọ́pàá ó dọwọ́ yín o ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó dọwọ́ yín nítorí pé ẹ̀yin la gbófinró ẹ̀yin lẹ̀ ń gbé òfin ró ẹ̀yin lẹ̀ gbé òfin dúró ẹ gba nọ́mbà èèyàn bíi méjì náà mo máa fún láàyè láti jẹ́ pé èrò ọkàn yín ẹ máa jẹ́ ká gbọ́ lórí ọ̀rọ̀ yẹn dédé nǹkan tẹ́ ẹ rò lórí gbogbo àwọn nǹkan tẹ́ ẹ ti ń gbọ́ tẹ́lẹ̀ ẹ máa sọ jáde fún wa ọ̀rọ̀ Mohbad ti kúrò ní nǹkan tó jẹ́ pé nìkan máa sọ pé òun ò gbọ́ àfẹn tí ò bá kí ń tí ò bá ní fóònù tó fi ń wo social media lọ́wọ́ ló ṣẹ́kù even bí ò ní gan wọ́n ti máa sọ létí ẹ̀ kó jẹ́ pé kò ní fóònù bẹ́ẹ̀ gan wọ́n á ti sọ létí ẹ̀ tó gangan fún rẹ̀ á gbọ́ so nọ́mbà tẹ máa lò tó bá tó àsìkò ẹ lè mú nọ́mbà yẹn dání kẹ́ save torí pé whatsapp nìkan la máa fi gba kọ́ yẹn kò ní ìdíkẹ́ ìpè lórí direct call plus two three three five seven eight four eight two nine eight zero lórí whatsapp nìkan ni o plus two three three five seven eight four eight two nine eight zero nọ́mbà yẹn nìyẹn plus two three three five seven eight four eight two nine eight zero lórí whatsapp nìkan nọ́mbà yẹn nìyẹn ẹni tó bá wà lórí la lè bá mi tún nọ́mbà yẹn type síbẹ̀ plus two three three five seven eight four eight two nine eight zero lórí whatsapp call nìkan ẹ wá já lọ sórí ọ̀rọ̀ ti sista Maureen Bàdéjọ kò pẹ́ tí ọ̀rọ̀ tìyàbọ̀ òjò tíyẹn kún rẹpẹtẹ sórí social media tán àárọ̀ yà láàárọ̀ yìí gangan gangan òun ni Maureen Bàdéjọ náà bá tún jáde bọ́n ṣe ń sọ̀rọ̀ àwọn tí ń sunkún tiwọn ni wọ́n ní tán bá ti ń gbọ́ orin Mohbad wọ́n láwọn ò tiẹ̀ mọ̀ pé Mohbad ló kọ wọ́n ní Naira Marley làwọn máa ń fọkàn sí ń ta wọn pé bóyá òun ló lórin yẹn o now wọ́n níbi táwọn wá ń lọ ni pé àwọn statement kan wà tó jẹ́ pé ó jáde tó bà àwọn lọ́kàn jẹ́ wọ́n sọ sórí live video wọn. wọ́n ní Mohbad tá à ń sọ yìí wọ́n ló ṣe perform lọ́jọ́ Sunday tó kọjá pé bí ikú ẹ̀ ṣe wá jẹ́ ní on the twelve tá a gbọ́ yẹn òun ló jẹ́ yàlẹ́nu wọ́n ní tá a bá sọ pé Nàìjíríà ò dáa a kàn máa ń pariwo àwọn Buhari àtàwọn Tinubu ni o a kàn máa ń pariwo àwọn governors state kọ̀ọ̀kan wọn là kàn máa ń máriwo wọn bọ ẹnu ni o tá a bá sọ pé nàìjíríà ò dáa ibi tọ́rọ̀ dé dúró ìgangan ó dàbí pé àwa tá a wà nínú nàìjíríà gangan tá à ń jẹ́ nigerians ó dàbí pé àwa gangan là á dáa because ikú Mohbad ń sìn mi ò rò pé Buhari wà lára àwọn tí a gbọ́ pé wọ́n ń pariwo ikú Mohbad ń sìn mi ò rò pé àwọn èèyàn sọ pé Tinubu wà ní kílọ̀bù kan òun ló ní kan lọ́ọ́ pa ikú Mohbad sìn ẹnikẹ́ni ò dárúkọ Tinubu sínú ọ̀rọ̀ pé Tinubu ló ní kan lọ́ọ́ pa o ẹnikẹ́ni ò sọ bẹ́ẹ̀ ẹnikẹ́ni ò sọ pé Buhari ló ní kan lọ́ọ́ pa o wọn ò dákọ gọ́vnọ̀ stéètì kankan o wọn ò dákọ àwọn ọba kankan o àyàfi ọ̀dọ́ ọ̀dọ́ àwa tá a jẹ́ Nigerians ìdí nìyẹn tí sista Moni Ìbádéjọ fi sọ pé tá a bá ní nàìjíríà ò da akandara wa láàmú ni àwa gangan gangan ló dàbí kọ́ dàbí pé tiwa gan burú ju ti àwọn ìjọba lọ. now ẹ ṣeun jàre ẹ Mr Yusuf ẹ ṣeun now wọ́n wá níbi tọ́rọ̀ dé dúró wọ́n ní wọ́n sọ wípé wọ́n kó ìfun Mohbad jáde wọ́n ní bàbá rẹ̀ sọ bẹ́ẹ̀ pé wọ́n kó ìfun Mohbad wọ́n kó ìfun ẹ̀ jáde pé kí ló lè fa nǹkan tí wọ́n fi lè kó ìfun Mohbad jáde kí ló ṣe kí ló fà á ọ̀nà wo ló gbà ṣẹlẹ̀ tó fi di nǹkan tí wọ́n ń kó ìfun Mohbad jáde kí ló dé tán fi tẹ orí ẹ̀ sínú pósí àti rẹ́ni tó ga ju Mohbad lọ ti pé tán bá gbé sínú pósí wọ́n á sì gbé síbẹ̀ wọ́n á wo size tó máa jẹ́ tonítọ̀hún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń kọminú ipe ìfun Mohbad tí Maureen Bàdéjọ tó sọ pé bàbá ẹ̀ ló sọ Mọ̀rin Bàdéjọ ní ẹnu bàbá ìlú ti jáde wípé wọ́n kó fún Mohbad jáde kó tó di pé wọ́n sin àbí kó tó kú lọ́sípítù yẹn ẹnìkan rán wa létí statement kan bẹ̀ yẹn tó dàbí ọ̀rọ̀ tí Mohbad sọ kàn ní hospital tẹ́ ẹ̀ bá gbàgbé bó tiẹ̀ jẹ́ pé àwọn àjọ NDLEA àwọn ti jáde wọ́n dẹ̀ ti dìbọn kọ̀rọ̀ náà o ipe lọ́dọ̀ tàwọn àwọn ò ṣe nǹkan kan fún Mohbad o àwọn àjọ NDLEA àwọn ti jáde wọ́n ti dìbọ́ǹkì ọ̀rọ̀ kan bẹ tí Mohbad sọkàn yìí eric bó ṣe wà lọ́spítù pẹ̀lú pẹ̀lú bí wọ́n ṣe de machine sí lápá ó ń sọ àwọn ọ̀rọ̀ kan tó dẹ̀jẹ̀ pé àwọn èèyàn ń fọkàn sí ó ṣàn sọ pé wọ́n fún un ní omi kan bọ́n ṣe gbé omi kan fún òun wọ́n ní kóun mu omi yẹn ìgbà tóun mu omi yẹn inú bọ́tù wọ́tà ló wà bóun ṣe mu omi yẹn tán òun ò kàn mọ́ bó ṣe ń sòun mọ́ pé bọ́n ṣe fóun lómi yẹn tán òun ò mọ nǹkan tó wà nínú omi yẹn inú bọ́tù wọ́tà ló wà bó ṣe wà nú bọ́tù wọ́tà yẹn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wá ń tẹnumọ́ òun náà làwọn yẹn ti ń sọ lórí ìlàyẹn fẹ́tì màámi làwọn náà sọ yẹn pé táwọn ọlọ́pàá bá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí wọn àfikán bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá Mohbad pé torí bá ṣe ń wo bàbá yẹn ó dàbí pò fúnra ẹ̀ ó ní nǹkan kan tó mọ̀ nípa ẹ̀ pé ju gbogbo ẹ lọ kí ló lè fa ní tí bàbá yìí fi lè sọ pé kan sáré lọ sin ọmọ ìpápàpà pé ó ti yá jù even kò jẹ́ muslim ká mọ̀ tiẹ̀ wá sọ pé kò tó ṣe muslim àárí christian mi ti pé tó bá kú láàrin ọdún kan wọn àti ìsìnkú ẹ̀ wọ́n sì máa ẹ̀ ń bá àwọn ìpamọ́ síbi kan àti rí dáadáa tó jẹ́ pé àti rí christian mi tó jẹ́ pé ọdún méjì ò sí wà mọ́túárì wọ́n ní so irú bàbá Mohbad pẹ̀lú nǹkan tó wá rí yẹn àti irú nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò bá tiẹ̀ yẹ kó ọ yẹ kó ṣe sùúrù ọ yẹ kó ṣe sùúrù díẹ̀ ah, pé kò tiẹ̀ tí kò tiẹ̀ yẹ kó burúburú kọ́ mọ̀jẹ̀ lè ṣe sùúrù bí ọ̀sẹ̀ kan pé inú ìbànújẹ́ inú ọ̀fọ̀ lòún fúnra ẹ̀ wà ó yẹ kó tiẹ̀ kọ́kọ́ gbòkú ọmọ yẹn sílẹ̀ ṣùgbọ́n ìyàlẹ́nu ló máa jẹ́ ìtìjú ló dẹ̀ máa jẹ́ fún yẹn tó bá lọ mú bàbá ẹ̀ tí wọ́n bá lọ létà gbọ́ wípé bàbá yẹn mọ̀ nǹkan pa ẹ̀ ó túmọ̀ sí pé ayé le ìbòsí o orin táwọn èèyàn máa kọ nìyẹn tí ẹ bá fẹ́ bá wa dá sí i mo fi nọ́mbà kan ta lẹ́ẹ̀kan fún ẹ̀yin èèyàn tó bá jẹ́ pé ó ní nǹkan tẹ́ ẹ rò bóyá lórí àwọn nǹkan kan tẹ́ ẹ ti gbọ́ àbí lórí àwọn nǹkan kan tẹ́ ẹ ti rí tẹ́ ẹ dẹ̀ bá wa dá sí programu yẹn bá a ṣe wà lórí live programu sìn kò ń ṣe pé tí n bá kúrò tán o bá a ṣe wà bẹ́ẹ̀ sìn nọ́mbà tẹ́ máa lò mo ti pè fún ilé kan yẹn lórí whatsapp nìkan plus two three three five seven eight four eight two nine eight zero plus two three three five seven eight four eight two nine eight zero ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí plus two three three five seven eight four eight two nine eight zero ìyẹn láti bá wa dá sí lórí whatsapp nìkan ni o ẹ save number yẹn kẹ orí whatsapp lẹ ti lè pè àwọn nǹkan tẹ́ ẹ ti gbọ́ bóyá wa gan ò tí ì gbọ́ torí pé ibi tọ́rọ̀ ìdé yìí oníkálukú ní láti dìde fún solidarity oníkálukú ní láti dìde pé gbogbo àgbáyé ti ń béèrè justice ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé ibi táyé bá kojú sí kọ́ ló má jẹ́ kéèyàn kọ̀yìn síbẹ̀ àfi ká bá wọn kojú síbi táwọn èèyàn bá kojú sí sọ̀rọ̀sọ̀rọ̀ la wá ètò bá ń lọ a gbọ́dọ̀ dúró lápá àbí ká sọ fún yín pé àwa náà ń bẹ lẹ́yìn yín o bó bá ṣe ń lọ tẹ́yìn bá ti ń sọ àwọn ọmọ gbé jáde láti bí ìyá Mohbad náà jáde lánàá torí pé ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè táwọn èèyàn ń béèrè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé ṣé ìyá Mohbad ṣì wà láyé hello ẹ káàsán àbí àárọ̀ ni sà. hello hello sà àbí mà. ẹ màmá káàárọ̀ ma ẹ bá wa dá sí ma. ìyá nípa ọ̀rọ̀ Mohbad ni mò ń pè lé lórí. ẹ ṣí mà. to be honest I be listening to Mohbad's song but I never know is the one singing those songs. okay and the day I saw his picture, I was so down up to now. I can't sleep. I don't know. I never met this guy. I never see his picture, but I don't know why his spirit keep coming to my face every moment. I can't keep my eyes off from this phone. But point I. mú jáde lórí ọ̀rọ̀ yìí ni pé kọ́lọ́ńkọ́kọ́ bá wa tẹ̀ sí afẹ́fẹ́ rí ikú tó pa ojú gbogbo ọmọ nàìjíríà hmm. torí pé kí aburú má kan ẹnìkankan wa kò sẹ́ni tí nǹkan báyìí ò lè lọ ṣẹlẹ̀ sí la ṣe gbọ́dọ̀ máa jà fún gbogbo irú nǹkan báyìí la hmm. gbọ́dọ̀ máa dìde a máa sọ pé kò kàn wá kò kàn wá nítorí pé kò kì í ṣọmọ wa kò mí ọmọ gbogbo ayé ni Mohbad bá because star ni hmm. number one bàbá ẹ̀ ní ti tèmi o bàbá ẹ̀ kò kù kò tí ẹ̀ ń ṣe this time around ló yẹ kó máa ṣe interview nonsense pẹ̀lú bàbá yẹn láti máa sọ anything even tí bàbá yẹn bá ní anything tó jẹ́ pé kò lè sọ síta ó yẹ kó ní àwọn ọlọ́pàá tó máa lè sọ̀rọ̀ fún tó dẹ̀ máa ní kó máa dárúkọ number one number okay. two they are okay. too after the property too much which is not good as a father he's supposed to be mourn that boy right now He's not supposed to be saying anything about he gave me money or with property or anything. He's not supposed to be mentioned that right now. He's not, he's not supposed to be fighting Mohbad wife because ọmọ obìnrin yẹn gbé ọmọ Mohbad dání and ojú wọn nínú ilé yẹn nìyẹn ẹni tó wọn máa rí gẹ́gẹ́ bí Mohbad nìyẹn mi Thomas ẹ ṣe investigation kọjá kọ́lọ́pàá ṣe investigation wọn ó ṣe pé kẹ́tì máa gbé ogun ti ìyàwó Mohbad right now that's number three number four I be seeing a lot of points online about Sam Larry, especially Sam Larry. I don't care whether he's the one, I didn't say he's the one that killed him, but we be seeing his messages like, "Uh, okay, í or o kò sẹ́ni tó kúkú máa ń yọjú sí inú fíìmù lòkú máa ti ń yọjú sáré rí gbogbo bí tó ti ń na ọmọ yẹn so wọn ìjọba láti ní gbogbo bí tó bá wà ń láti gbé wá sí nàìjíríà láti wá ru ẹjọ́ tẹnu ẹ̀ because wọ́n pa ọmọ yẹn wọ́n ti pa ọmọ yẹn tipẹ́ kò ń ṣe ìsìn wọ́n ti fi lílù bàtọ̀ ọmọ yẹn jẹ́ wọ́n depress ẹ̀ wọ́n molest wọ́n ṣe oríṣiríṣi nǹkan fún tí ọmọ yẹn ò lè sọ tí wọ́n ń threaten ẹ̀ pẹ̀lú ikú bàbá ẹ̀ tó wá yẹ kó máa tẹ̀lé kiri kó máa béèrè pé why tó fi ń kọ irin ikú all the time the father is not there nobody is there to be asking him that question before he leave because ó kàn kọ yẹn everybody wá bẹ̀rẹ̀ sí ní jó sí orin yẹn ah listen mm. all of us listening to mm. that song we dancing so sometimes when our our our listeners wọn bá ń kọrin wọn ó yẹ ká máa listen but we all carry the way pé ó kàn kọrin ni ọmọ yẹn dẹ̀ ń kọrin ikú no more than three as the father you have to call him and listen to all your songs what is going on why are you singing like this irú orin ikú wo ló ń kọ kí ló ṣe é what is mm. going on with your life as a father bàbá ẹ̀ láti pè ìyá ẹ̀ náà láti pè àwọn fámìlì kan kò pé ẹbí àbúrò bàbá kan kò pé ẹ̀gbọ́n bàbá kan kò pé which is sad even gbogbo nǹkan tí mò ń sọ yìí ó ó ó bá àwa nàìjíríà wí àárín ọ̀kan nínú nàìjíríà yẹn tó máa sọ pé ọmọ yìí wá kí ló dé tẹ́ pé àwọn orin bíi ikú ikú wọ́n fẹ́ pa orẹ́ ní mi orí kinní kan ló ń kọ́ káàkiri hmm. nobody question him for that to know what is really going on with this guy nobody but tèmi ni pé ó wù kan wú òkú ọmọ yẹn jáde kan ṣe autopsy. ẹ̀yin náà support ẹ support idea yẹn. bẹ́ẹ̀ni kan ṣe autopsy i'm telling you i can't sleep i live in america but i cannot sleep because of mm. this guy i hmm. always watch go from instagram to facebook then number two kan fún ní good befitting barrier tí gbogbo bá máa ṣe GoFundMe tí wọ́n máa lọ sin ọmọ yìí ní ọ̀nà tó tó àtò ọ̀nà tó yẹ ṣùgbọ́n a fẹ́ kí àwọn ọlọ́pàá Nàìjíríà kán dìde gbogbo ibi tí kinní ìbá ti wá a fẹ́ kán fi hàn síta. because there's a guy they call him Sam Larry he's on Instagram saying oku oku Oju, film lòkú ti máa ń yọ síyàn and you say you love this guy no àti rẹ́wọ̀n picture bí tó ti lọ na ọmọ yìí fún kan tí ò bá tí ò bá sí mbẹ̀ níjọ́ tó kú ó ti pa ọmọ yìí sáyé already which is not good. Father needs to be quiet right now. He needs to be quiet. Whatever you have in mind that he cannot say it out to everybody, he should go to the police station and report himself there and say whatever he have in mind to say. Because I think there's something behind this. They are trying to shut his father up, not to talk. That they are threatening his father to that if he say anything, mm. he's going to be in mm. trouble. And his father after his property too much. Why? What mm. more? Even tó bá ní property was the father be saying something about the property hell no hell no ó yẹ kó bàbá yẹ kó sì máa wò pé number one kò ń ju ọmọ òun òkú gbé ó bí ọmọ kan ó tiẹ̀ ó ní ọmọ Oh, fóun láyé wọ́n jẹ́ kí ìyàwó yẹn tiẹ̀ lè calm down from that wife too ẹ lè rí information at least ó súnmọ́ Oh, ní àwọn kankan tó máa ma sọ létí ìyàwó ẹ̀ tí ìyàwó ẹ̀ nù bọ́ nígbà tẹ́ bá ń tẹ́tí ìyàwó ẹ̀ báwo ló ṣe fẹ́ kí ìyàwó ẹ̀ sọ̀rọ̀ tẹ́sí ń gbé ogun ti family owó tó ń donate fún bàbá yẹn bàbá yẹn ń wà after kan wọlé tó ń gbà so fucking what ṣé wọ́n expect ọmọ twenty seven years kó lọ ṣiṣẹ́ owó wá fáwọn àbọ̀ ọmọ tó yẹ kó ṣì máa tọ́ àbí ọmọ tó yẹ kó baby ṣì ni now he's still a baby. Mm. he's still a baby ọmọ tó yẹ kó kí tí mo fi tí mo fi láìkì mama Burna Boy nìyẹn kò síbi tó ọmọ yẹn lọ tí ò tẹ̀lé ẹ hmm. wá fi odidi ọmọkùnrin hmm. ògbó yẹn sílẹ̀ if you don't do anything follow him whatever he's going and be asking him question what is going on in your life gbogbo orin tó bá ń kọ yìí gbogbo tó gbé síta bàbá ẹ̀ láti listen sí kí ló ṣẹlẹ̀ tó kọ irú orin báyìí his mm. father is not there for him so there is no bond between that son and his father there is no kò sí bond kankan ẹ wo orú nǹkan tí stepmom yẹn sọ jáde as a stepmother tó yẹ kó máa sọ orú nǹkan bẹ́ẹ̀ jáde hmm. that's no i mean jọ ẹ bá wa polongo. ẹ ṣí mà ikú ọmọ yẹn afẹ́ mọbi tó ti wá. ẹ ṣí gan all right sir thank you sir. bẹ́ẹ̀ gbogbo ètò tí kọ́síàm sábà ti ń ṣe ẹ máa tẹ́tí sí ní tìde tòkó ẹ tún fẹ́ tajà ni ẹ fẹ́ rajà ni ẹ fẹ́ polówó ni Quadri Hamzat ló lè ṣe o. ètò bàbá ètò rẹ o. èmi Abass Akande ni mo sọ bẹ́ẹ̀ the paramount king of music new Alhaji Agba. ẹ màmá káàárọ̀. ẹ pé ètò sá. ẹ wo ọ̀rọ̀ rẹ o. <laughs> Ah, ṣe rí mo sọpọ́tì kí n kọ́kọ́ sọ pé mo sọpọ́tì mọ́mí ìwà tí wọ́n kọ́ tán pé kí wọ́n wò òkú ọmọ kí wọ́n ṣe autopsy Hmm. mo support ẹ hundred percent. ẹ support ẹ. èdè mo support ẹ because this guy spirit ẹ kàn move around ó kàn wake àwọn èèyàn up spirit ẹ ló ń ṣiṣẹ́ tábàámọ̀ o pé ẹnìkan sọ wípé inú fíìmù ló ń ti tó kù wá ń jiyàn spirit ẹ ló ń jẹ́ káwọn èèyàn máa ló ń dìde sáwọn èèyàn tó jẹ́ fáwọn èèyàn pé ikú tó ń kú ẹ̀mí ẹ̀ ò sinmi níbi lọ́yẹ̀ sí yẹn ẹ̀mí ẹ̀ ò sinmi and this is the time that Nigeria youth needs to wake up ìdílé táwọn ọ̀dọ́ wa láti máa gbọ́ wípé ibi tí mo fẹ́ lọ wọ̀ ẹ́ ṣébi tó da ẹ má jà ti torí owó ẹ má jà torí pé tí n bá join our people in my work famous ẹ má jẹ́ kí n torí pé àwọn kìíní because most of these people that we the youth of nowadays are joining they are called they are bad bad guys they are nothing to offer than to take our life and destroy our future They are not to us because they know that Nigeria is not even speak true. So that's the reason why they are wasting most of the Nigerian youth. Hmm. Èmi á tún yẹ pé bàbá bàbá yẹn normal náà zero ni fún bàbá ọmọ yẹn zero ni. Zero ni fún bàbá yẹn. Bàbá yẹn zero ni ó yẹ kán gbé bàbá yẹn. That man supposed to be arrested. Ọmọ yẹn kú ẹ̀yin sọ wípé ilé yín ilé yín ilé yín pé kò tọ́jú yín ẹ̀yin ṣe fọ́tò lé. Ah, ah. Ilé tẹ̀gẹ̀ sọ yìí ìdọ̀tí torí pé ìdọ̀tí lè fi lè túnú ilé yẹn ṣe ilé yẹn wọ́ ti pé kán bá túnú ilé yẹn ṣe fúnra wọn ní tọ́jọ́ kọ́ mọ ìyóò tọ́jú àwọn tábà túnú ilé yẹn ṣe i work up to standard bàbá ń ṣe fídíò ó ní ẹ̀rọ o ibi tó ń sùn ré o nbadi ò ṣe gbogbo àwọn yẹn náà sọ nbadi ò ṣe nǹkan kan fáwọn o wọ́n gbé picture ẹ gbé picture mọ́tò kan náà jáde ẹ sọ pé mọ́tò ti yàwó Mohbad rà fún bàbá rí tí ò bá tiẹ̀ ṣe kankan ẹ tiẹ̀ rántí pé ẹ̀mí wà lẹ́nu ẹ láti gbẹ̀mí lẹ́nu ọmọ yẹn ẹ jẹ́ ká ní human feeling there is no woman there is no woman mu at all fún bàbá yẹn bàbá yẹn need to be arrested ibi tó gbọ́dọ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn o hmm. tíjọba tí ọlọ́pàá nàìjíríà máa ń gbọ́ kọ́ pé kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ látọ̀dọ̀ bàbá yẹn that man need to be arrested hmm. wọ́n ní láti gbé bàbá yẹn wọ́n ní láti gbé bàbá yẹn o wọ́n ní láti gbé bàbá yẹn. ojú wo lẹ fi wo ojú wo lẹ fi wo bí wọ́n ṣe sọ pé kò yẹ kán ti sin ọmọ yẹn kíákíákíá kó ti yá jù kí ló kí ló fún wa ní kí ló fún wa lẹ́gídẹ́sì kí ló kí ló tí ó bá yẹ kó jọ gàtó kò jọ gàtó wọn ló fẹsẹ̀ méjèèjì tiro kó tó ṣe bí òwe hmm. kí ló tọ́tù lè tètè lọ sí. kò ń dẹ̀ ṣe muslim. kí ló tọ́tù lè tètè lọ sí he not a muslim even though muslim gan ṣe pé after aago mẹ́rin àbí kí aago mẹ́rin gẹ́gẹ́ ni wọ́n máa ń sòkú muslim. Hmm, mẹ́rin sí márùn-ún lọ́wọ́ rọ̀lẹ́. wá ti wá lọ jẹ́ pé ó kú ní alẹ́ yẹn làwọn èèyàn gbọ́ ó jẹ́ ìdí àárọ̀ kùtùkùtù ẹ̀jẹ̀ lọ gbẹ lọ́sìn. there is something up to it kan wú òkú yẹn kan ṣe autopsy ni o Hmm. gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ lọ́wọ́ nínú ikú bọ́ yẹn olóòní ní ìsinmi o. àmín àmín àdúrà ni. Ah, níjọ àjọṣe ìjàjà wa níjọba lórílẹ̀‐èdè yẹn ni ìkànnì àṣírí rántà àti ìrántàn yìí ẹ tún gbé mi wà fún wa ṣe àtúnran tó bá tún dọ̀lá sàárín ọ̀dà pẹ̀sẹ̀ àtúndé ẹ gbọ́ gbogbo evidence but àwa gangan fúnra wa youth of Nigeria àwa gangan níṣòro that's the reason why I can't blame Zazu mi ò lè blame guy yẹn mọ́. ẹ di pé nǹkan nǹkan ń ṣe tiẹ̀ àwọn èdè máa rò pé ọmọ yẹn ṣe wọ́nranwọ́nran míwà ó mì pé ọmọ yẹn mọ̀ nǹkan tó ń sọ. ọmọ tó ń mọ tó ń sọ ó mọ tó ń sọ ọbẹ̀ pààyàn o ọbẹ̀ ṣe kínní gan wàhálà ẹ̀ collect ó nítorí ó nítorí èyí ọ̀pọ̀lọpọ̀ sórí social media kó máa pariwo pé wọ́n fẹ́ pọ̀ wọ́n fẹ́ ṣe kínní ó nítorí ó ní wọ́n fẹ́ ríìpù òun ṣé wọ́n ṣé bó ṣe wá dá dúró yẹn ṣé wọ́n lè ríìpù ẹ̀ báyìí. wọ́n gbogbo ọ̀rọ̀ tó ń sọ bótobò tó ń sìn yìí tí gbogbo á rò pé òpònú ni bọ́ọ̀ yìí ti sọ̀rọ̀ jù ṣé àti rí pòótọ́ wà náà rẹ̀ níbi ọ̀rọ̀ dìdìrín àti gbòòtọ́ ọ̀rọ̀ mú báyìí it's better ní ìsìn èèyàn ká tètè mọ nǹkan tá à ń ṣe ṣé bá ṣe máa báwa yóò tó a ṣe máa lọ rè wọ́n jẹ́ máa pa àwọn ọmọ ológun ìjọba nàìjíríà jẹ́ máa. ẹni tó fún lómi gẹ́gẹ́ bí ìbéèrè táwọn kan béèrè tálẹ́ni tó fún lómi mm. nọ́ọ̀sì tó fún lábẹ́rẹ́ níbo tó ti wá nọ́ọ̀sì tó fún lábẹ́rẹ́ gan wọ́n ní láti gbé mm. nọ́ọ̀sì tó fún lábẹ́rẹ́ gan láti gbé. mo tiẹ̀ program kan program kan program kan tiẹ̀ tó wá jáde program kan jáde láàárọ̀ yìí wọ́n ní wọ́n gbọ́nú ọ̀rọ̀ tí bàbá ẹ̀ sọ gan pé wọ́n kó fún ẹ̀ jáde kan tó sin àbí kó tó ṣe kíní kan. lẹ́nu mọ̀rín. mo gbọ́ wọn tọ́nà kò tí ì lọ kò tí ì lọ bí best one hour kò sẹ́ni tí mi ò follow everybody is my friend. ẹ̀yin náà gbọ́ ikán màtún nìyẹn tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n rí pé wọ́n kó fún ẹ̀ jáde kí la tún máa pè yẹn náà ọrùn tí wọ́n ṣe ṣé ẹ bìlífù pọ́nrún èèyàn kan lè ṣe báyìí without pé wọ́n ṣe nǹkan kan sí ni wọ́n fi fọ́ọ̀sì ṣe nǹkan ni náà ó jọ gápé kò jọ ẹ jẹ́ ká jọ máa tó gbogbo ọ̀rọ̀ ìbọ̀ bàbá yìí wọ́n gbọ́dọ̀ lọ gbé wọn nọ́ọ̀sì tó fún lábẹ́rẹ́ wọ́n gbọ́dọ̀ gbé ẹni tó àwọn tó dúró tì tó wà sọ̀rọ̀ àǹjẹ̀ gbà tó kú wọ́n gbọ́dọ̀ gbé bọ́ọ̀lù tó ṣe announcement gbà tó sọ pé ah Mohbad ó ti kú máa ah, Mohbad bọ́ọ̀lù yẹn gbọ́dọ̀ sọ̀rọ̀ ó gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ gbé òun náà nígbà mo fi náà gbọ́dọ̀ gbé òun náà ni wípé báwo ló ṣe kú ó gbọ́dọ̀ explain bí ikú ẹ̀ ṣe jẹ́ ẹni tó wa mọ́tò nígbà tó wà àdó mọ́tò tó ní ah Mohbad ó ti kú ó gbọ́dọ̀ sọ̀rọ̀ kí ló wà ní díẹ̀ báwo ló ṣe kú yàtọ̀ sí yẹn gbogbo àwọn tó wá sọ̀rọ̀ ráǹdì ẹ̀ tó jẹ́ bí ọ̀rẹ́ àtọ̀tá àtọ́jú everybody wọ́n gbọ́dọ̀ ẹ wo ẹ kó everybody kíjọba nàìjíríà ṣiṣẹ́ o hmm. free use of. lọ́sùnmẹ́ kò sí kò sẹ́ni tí mo for that country yẹn tí wọ́n bá ṣẹ́ni tí ẹ pé tó sà. ẹ ṣeun o ah, ṣe rí i. àṣà ilé bẹ́ẹ̀ gbogbo ètò tí Quadri Hamzat ti ń ṣe ẹ máa tẹ́tí sí ní tìde tó kó ẹ tún fẹ́ tajà ni ẹ fẹ́ rajà ni ẹ fẹ́ polówó ni Quadri Hamzat ló lè ṣe o. ètò bàbá ètò rẹ o. èmi àbá àṣàkùnlé ni mo sọ bẹ́ẹ̀ the paramount king of music new alhaji àgbà. ìyàwó ìyàwó kàṣà. ẹ rí eléyìí tá à ń gbé yẹ̀wò tá à ń sọ lọ́wọ́ lórí ètò òun náà ni ọ̀rọ̀ ikú Mohbad mo dẹ̀ sọ kinní kan fún yín mo ní ọ̀rọ̀ yẹn ti di nǹkan tó jẹ́ pé gbogbo àgbáyé ló ní interest ń pa ẹ̀ ọ̀rọ̀ yẹn ti di nǹkan tó jẹ́ pé gbogbo èèyàn ti yarí pé àfi kíjọba kíjọba dìde bí ó tiẹ̀ jẹ́ pé àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọ́n pè mí lálẹ́ àná wọ́n wá ṣàlàyé kinní kan fún mi mo ní ètè ń sọ ìkó sọ̀rọ̀ ń bẹ̀ ẹ má gbàgbé nọ́mbà tá à ń lò gbogbo ẹ̀yin èèyàn wa tẹ̀ wà lórí la adúpẹ́ lọ́wọ́ Mr. Akínyẹmí Peter láti Dublin Island àti mọ̀mọ́ tí wọ́n pè wá láti amẹ́ríkà tán lẹ́ẹ̀kan nọ́mbà tá à ń lò lórí whatsapp nìkan ni plus two three three five seven eight four eight two nine eight zero plus two three three five seven eight four eight two nine eight zero lórí whatsapp nìkan ni o tẹ́ bá pè lórí direct number kò ní lọ plus two three three five seven eight four eight two nine eight zero ṣé ẹ rí ìdí tá a ṣe ń tẹ̀ wájú tàbí kí n sọ pé tá a fi tẹra mọ́ ọ̀rọ̀ Mohbad ni pé ó ti di nǹkan tẹ́ pé gbogbo àgbáyé ti ní interest lórí ẹ̀ ó ti di nǹkan tó jẹ́ pé àwọn èèyàn fẹ́ mọ̀ bóyá ikú àtọ̀dọ̀ ọlọ́run ni o ẹnìkan ni o bó ti wulẹ̀ kó jẹ́ bó ti wulẹ̀ kó rí àwọn èèyàn fẹ́ wọ́n tiẹ̀ fẹ́ mọ̀ ifun kò jẹ́ pátọ̀dọ̀ ọlọ́run gan ló ti wá wọ́n fẹ́ kí ìjọba prove ẹ̀ kán ṣèwádìí irú ikú tó pa kán dẹ̀ rí i pé lóòótọ́ o àtọ̀dọ̀ ọlọ́run ni tó bá dẹ̀ jẹ́ pé àtọ̀dọ̀ ọlọ́run kọ́ wọ́n fẹ́ kàn fi ojú àwọn ìka èèyàn àwọn ọ̀dájú èèyàn wọ́n fẹ́ kíjọba fojú wọn hàn pé tó a ti ṣèwádìí ikú tó pa Mohbad o àwọn èèyàn báyìí báyìí báyìí báyìí là bá ń bẹ̀ o irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n bá dẹ̀ bá ń bẹ̀ rèé ó di dandan kan fojú wọn winá òfin ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ sà. ẹ màmá ṣeun apá abúlé yìí náà wà àti us mo ti ń pè yín. láti us lẹ́yìn náà ti ń pè tó ẹ bá wa fi ọgbọ́n àti òye dá sọ́rọ̀ tó wà lẹ́yìn. Eh, actually eh, ẹ kúṣẹ́. yes sir. mo mo support nǹkan tí first caller woman yẹn sọ second caller náà sọ nǹkan tó dáa but problem àwa níbẹ̀ ni pé ṣé nàìjíríà ṣé wọ́n lóòótọ́ ṣé tí hmm. wọ́n bá ṣe x-ray tí esri bá ní a ṣé wọn ní sọ pé z ni esri sọ. Hmm, hmm, hmm. ẹ gbàgbé ẹ má gbàgbé o gbogbo everybody ló mọ̀ pé tani ọlọ́run ò ṣe o ó sì wà lẹ́wọ̀n dè ní o lórí ẹjọ́ tí ò nítumọ̀ so bí wọ́n bá tiẹ̀ rí kú Mohbad látọwọ́ èèyàn kan kí lẹ́yìn rò pé ó fún wa ní assurance pé wọ́n máa sọ reality lórí eh, airstream tó bá jáde látẹnu machine tó bá jáde ah angu angu tí ẹ̀yin mọ̀ tó gbà tó fi wo ọ̀rọ̀ yìí mọ̀ tó yàtọ̀ ṣe rí nǹkan tí bàbá yìí sọ ń sìn ìdí tí mo fi sọ fún yín nìyẹn pé ṣe rí tá a bá wà lórí ètò àǹfààní tó máa wà ń bẹ̀ láti jẹ́ pé kónkálukú ó fi èrò ọkàn tiẹ̀ hàn ní táìmù yẹn torí èèyàn míì wà tó jẹ́ pé nígbà tí èmi bá kú lórí ètò tán ó lè jẹ́ gbà tí mi bá ń sùn lẹ́lòmí àṣẹ mọ́ pèmí kan fẹ́ dá ṣètò nígbà yẹn ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ ò ní wúlò mọ́ kò dàbí eléyìí tá a bá ń sọ lọ́wọ́lọ́wọ́ bá a ṣe jọ ń sọ báyìí ọ̀rọ̀ tí bàbá tó pè wá tán láti US náà tó sọ sí ni pé wọ́n ní lóòótọ́ ni pé àwọn fọwọ́ sí i wípé ìwádìí tó neat àwọn fẹ́ kàn bring out strong evidence kán dẹ̀ fi ojú àwọn tó bá ṣekú pa Mohbad hàn wọ́n ní ṣùgbọ́n kí ni assurance tá a ní wípé tí wọ́n bá ní kán lọ ṣèwádìí ikú yẹn o bóyá látàrí pé àwọn tó ṣiṣẹ́ yẹn bóyá wọ́n mọ̀ọ́yàn àbí látàrí pé ọ̀rọ̀ lórí owó ọ̀rọ̀ gbogbo lórí owó wọ́n ní kí ni assurance tá a ní pé ìdájọ́ òdodo tàbí rìsọ́ọ̀tì òdodo gangan ló máa jáde another thing tún nìyẹn sódà gbogbo ọmọ nàìjíríà tó ń fọ́lò bí ọ̀rọ̀ yẹn ṣe ń lọ ẹ ti lè mọ pé bàbá ṣe gbọ́n níbí ẹ jẹ́ kán mọ̀ tó gbọ́n níbí bóyá tíjọba bá fẹ́ ṣe irú test bẹ́ẹ̀ bóyá ó máa nídìí pé kán fi àwọn aráàlú tí kò mẹ́ni kankan rí sí àti pé aráàlú tó tún fẹ́ mú náà báwo làwọn náà tún ṣe ní gbowó bó láti ẹ̀wà já sí báyìí ọ̀rọ̀ yóò fẹ́ yé mọ́ o. òkú Mohbad ò sùn láriwo táwọn èèyàn ń pa òkú Mohbad ò rárá rárá o. Rárá, rárá, rárá, rárá, rárá, rárá, rárá, rárá, ìkan lára àwọn ọ̀rẹ́ rẹ̀ gan fi sórí kinní ẹ̀ pé tóun bá ti ń lajú òkú Mohbad ó sùn ẹ ṣàǹṣe wọn bíi pé kán sọ̀rọ̀ kán sọ̀rọ̀ kán sọ̀rọ̀ ẹ mọ̀ èyí tó wá máa tún dùn mí ni pé lásìkò tọmọkùnrin dẹ̀ ń pariwo pé àwọn kan fẹ́ pa òun àwọn èèyàn ò lè ṣùrùbó kán ṣùgbà ẹ̀ nígbà yẹn láti jẹ́ pé kán tètè mú sọ́dọ̀ pé wá àwọn wo ló fẹ́ pa ẹ́ ká tètè dúró àwọn wo ló fẹ́ pa ẹ́ àwọn wo ló ń yọ ẹ́ lẹ́nu tó fi jẹ́ pé gbà tó kú tán náà ni gbogbo èèyàn fẹ́ dìde ìyá ẹ̀ báwo ló ṣe jẹ́ ìyá ẹ̀ tiẹ̀ mú tiẹ̀ rí fídíò ìyá rẹ̀ kan tí ọkàn fi ṣọwọ́ sí mi pé ìyá rẹ̀ ṣépè gan fáwọn èèyàn wọ́n láwọn èèyàn tiẹ̀ tó ń sọ pé yẹ ti ṣépè jù ṣe rí ilé ayé ìṣá ṣé mo lè rí fídíò náà o ìyá ẹ̀ sọ̀rọ̀ ìyá ẹ̀ sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ tí ìyá ẹ̀ sọ pé òun ìyá Mohbad o pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o gbogbo àwọn tó bá ṣe ikú pọ̀ mọ́ òun báyìí báyìí báyìí báyìí báyìí ló máa rí o ìyá ẹ̀ ṣe pé gan o èpè yẹn pọ̀ gan o àmọ́ tó wá yà mí lẹ́nu ni pé ẹni tí ò hùwà ìpè tó ń complain pé ìyá ẹ̀ ti ń ṣe pé jù ṣe ti ráwa tá a wà ní ayé gan ọ̀rọ̀ àwọn èèyàn ò tiẹ̀ fẹ́ yé wa ò tiẹ̀ fẹ́ yé wa mọ́ ọ̀rọ̀ tìyẹ́ rèé ẹ̀yà gbọ́dọ̀ ẹ̀ ń bi ọ̀rọ̀ tìyá rẹ̀ yẹn náà miss ebe emmanuel ayọ̀bámi. kọ́ọ̀lù já kọ́ọ̀lù ti já hello sir bímà. hello ẹ mọ̀ pé tòun sá bọ́dún. ẹ káàárọ̀ sà mọ̀ pé àárọ̀ lẹ́yìn wà ti wà lọ́sàn-án lè wà yìí. àárọ̀ bá bẹ́ẹ̀. ẹ ṣeun ẹ bá wa dá sí lórí ọ̀rọ̀ ikú ok. mo máa ń gbọ́ orin ẹ̀ dáadáa. ok. gẹ́gẹ́ bí kọ́lá alákọ̀ọ́kọ́ ṣe sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ló ṣe ń ṣe mí ó ń bà mí inú jẹ́ bí ẹni pé ẹ̀jẹ̀ mi gangan ní nǹkan yẹn ṣẹlẹ̀ sí. ẹ wo ọmọ ológo nínú ìdílé ọmọ ológo ní nàìjíríà kọ́kàn just die like that ó yẹ kíjọba nàìjíríà kí wọ́n ṣe wọ́n wú òkú yẹn. ó yẹ kán wú ó yẹ kán wú fọ́ndẹ̀sì autopsy àmọ́ ló kú tó pa. bọ́tẹ́nìkan sọ̀rọ̀ tán lẹ́ẹ̀kan sà ọgbọ́n nǹkan tẹ́lẹ̀ yẹn sọ náà lèmi náà fẹ́ sọ. ok. ṣe mọ̀ pé àwọn tí wọ́n ń lé ẹ̀mí ọmọ yẹn kiri gbogbo wọn náà àwọn ọmọ yẹn big big boy big guy ni wọ́n wọ́n lówó lọ́wọ́ àwọn yẹn náà tún lè fowó ra gbogbo nǹkan láti má jẹ́ ká ìdájọ́ òdodo gbà lórí ẹ̀. Ah, ó lágbára. wọ́n lè fowó ra lórí ọ̀rọ̀ tẹ́ sọ láǹsì pé nígbà tó ọmọ yẹn ń pariwo báwọn kan fi kú lé òun kiri ẹ̀mọ̀ mm. pọ́nmọ́ yẹn kọ́ competition sí àwọn ológun competition. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ ọ competition bọ àmì yorùbá àwọn ọlọ́pàá náà gbé ìgbésẹ̀ tó lágbára lórí ẹ̀kọ́ lórí pẹ́ẹ́mì rẹ̀. ẹ̀mí ẹ̀ bọ́ wọ́n jẹ́ pípa tẹ́mi. ó tó àwọn fídíò mẹ́rin ó tó bíi fídíò bíi mẹ́rin bíi márùn-ún tó fi ń sọ pé wọ́n lè wọ́n wọ́n ń ná gan mo rí fídíò kan bí tí wọ́n ti ń ná gan tí wọ́n tó bí mẹ́jọ sí mẹ́wàá tí wọ́n ná. ìyá mo rí fídíò yẹn mo fídíò yẹn so eléyìí á tún jẹ́ kó fáwọn ọmọ wa náà káwọn náà mọ́ torí pé wọ́n fẹ́ gbé ayé kan lọ wọ ọdún ìdílé mo rò pé ibi tí wọ́n fẹ́ mú ọmọ yẹn wọ̀ wọ́n ti introduce nǹkan yẹn sí ọmọ yẹn wá sá padà ó sá padà bóyá ìdílé dáadáa ló ti wá òun ò lè òun ò lè tẹ́rí sí kinní yìí àti máa náà ti ń lẹ̀mí ẹ̀ náà ti ń sírí àwọn náà ń lẹ̀mí ẹ̀ kiri. Hmm. ẹ ṣe gan ni ẹ̀gbọ́n mi ẹ ṣe mo dúpẹ́ sàn. ṣe rí nǹkan tó yé mi ni pé nǹkan tí ò bá ti yé èèyàn kedere ni ó máa hàn sí ọlọ́run ọ̀rọ̀ pọ̀ gan tí àwọn èèyàn sọ ọ̀rọ̀ pọ̀ gan táwọn èèyàn sọ ṣùgbọ́n a ti wá sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí sí ẹ rí i pé àfi kíjọba kánjọ kíjọba bá wa dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àfi kíjọba jọ ọ̀kan dákun because hey àwọn èèyàn sọ̀rọ̀ ẹ̀rù ọ̀rọ̀ yẹn dẹ̀ ń bà mí kí ni nǹkan tí wọ́n ń sọ tó ń bà mí lẹ́rù òun ni pé ìdájọ́ òdodo ìyẹn dá dúró ẹ tó wá gbọ́ point táwọn èèyàn tún táwọn ọlọ́gbọ́n onílàákàyè tún mú jáde pé what of tá a bá tiẹ̀ nídàájọ́ òdodo gan fẹ́ wá kí láṣọ́ránsì pé àwọn tó bá wà nídìí ikú ẹ̀ wọn tún ní fi owó ra ìdájọ́ òdodo pa ẹni kí mo sọ pé àwọn tó wà nídìí ikú ẹ̀ là ń sọ tó bá jẹ́ pé wọ́n pa ẹ ni pé mo sọ statement kan pé tí ò bá yé èèyàn ó yé ọlọ́run ìdájọ́ lè jáde nísìn tàbí kan sọ pé wọ́n wú òkú ẹ̀ kan ni wọ́n ṣe ìwádìí tó bá jẹ́ pé ìdájọ́ òdodo àbí ìwádìí òdodo ló fẹ́ jáde ọ̀nà mẹ́ta ló lè pín sí ìsídà kan sọ pé à wọ́n ti ṣèwádìí o nǹkan kan ò ṣe o ikú àtọ̀dọ̀ Ọlọ́run ni o ṣé ẹ̀ mọ̀ kí gbogbo ọmọ Nàìjíríà tó wà all over the world wọ́n á mọ̀ pé ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá wọ́n á dẹ̀ lóya ẹ lọ ṣe proper burial bó bá ṣe yẹ kẹ́ ẹ sin gangan ẹ lọ síbẹ̀ tàbí kan sọ pé wọ́n gbá àwọn èèyàn kan mú irú àwọn èèyàn tí wọ́n máa wá gbámú yẹn làwa ò lè sọ lórí ètò àwọn agbófinró ilé ẹjọ́ àwọn ló máa fojú onítọ̀hún hàn tán bá wá fojú irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ hàn tán àwọn èèyàn wá ní ẹ̀hẹ́n ṣáwọn ò ti sọ fún ìpàn tó parí yìí tàbí kán sọ pé ọ àṣekò tiẹ̀ ṣe àwọn tá a rò sí ṣé ẹ̀mọ̀ pọ̀rọ̀ yẹn pín sí yẹlẹyẹlẹ ìdí tá a fi sọ nìyẹn pé gbogbo àwọn tó jẹ́ ọlọ́pàá Nàìjíríà ọ̀rọ̀ yìí dọ́wọ́ wọn o ọ̀rọ̀ yìí ti dọ́wọ́ wọn torí pé ìjọba nìkan ló lè ran gbogbo ọmọ Nàìjíríà lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ yìí ẹnikẹ́ni kò lágbára tàbí láti láṣẹ even ẹni tó bá ń dárúkọ ẹ wò fún àpẹẹrẹ sìn téèyàn bá sọ pé Naira Marley ló pa kẹ́niyẹn tó dákọ̀ Naira Marley ọkàn ẹ ti balẹ̀ pé òun ní evidence fídíò kan lọ́wọ́ tó jẹ́ pé tí Naira Marley bá tiẹ̀ pé onítọ̀hún lẹ́jọ́ wọ́n á fi fídíò hàn tán bá dákọ̀ Sam Larry gbogbo àwọn fídíò tí wọ́n ti rí tí Sam Larry ti sọ nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ tàbí irú nǹkan yẹn gangan wọ́n lè fi takò Sam Larry ṣùgbọ́n ẹ̀bẹ̀ tí gbogbo àgbáyé ń bẹ ìjọba ni pé whosoever tó bá wà nídìí ikú ọmọ yẹn ẹ bá wa ṣèwádìí ẹ tanná sí i ọgá ẹ̀sì tí wọ́n ń pariwo yìí wọ́n sálè lówó títí títí wọ́n lè lówó jùjọba lọ kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ lówó tó nítorí bá fi lè sọ pé ó fẹ́ lówó jùjọba lọ ìjọba yàtọ̀ lọ́mọ tẹ̀wó mi jáde ni ó lè lówó títí kó wá ló fẹ́ lówó jùjọba lọ ó lè mọ̀yàn títí kó ló mọ̀yàn ìjọba náà ni wàá fẹ́ mọ̀ gbogbo àwọn èèyàn tó wá ń bẹ ní àwọn orílẹ̀-èdè tó ń bẹ jákèjádò àgbáńlá ayé wọ́n ń bẹ ìjọba pé kíjọba ó jọ̀ ọ́ wọ́n ní ká bá wọn rawọ́ ẹ̀bẹ̀ sí yín pé nàìjíríà ò da nàìjíríà ò da nàìjíríà ò lófin nàìjíríà ò lófin wọ́n ní kẹ́ ẹ jọ kẹ́ ẹ lo ọ̀rọ̀ ti Mohbad yìí kẹ́ ẹ fi proof gbogbo àgbáyé kẹ́ ẹ fi kẹ́ ẹ fi lè prove nàìjíríà fún wọn pé ìlú tiwa náà o àwa náà lófin ẹ jẹ́ kán mọ̀ pé àwọn ọlọ́pàá nàìjíríà wọ́n lè ṣe thorough investigation tó jẹ́ pé kẹ́ni yẹn wà nínú kànga ṣe é pé kànga máa ń jìn lọ sílẹ̀ wọ́n máa mú jáde ìyẹn tó bá jẹ́ pọ́n fẹ́ mú ẹ jẹ́ kán mọ̀ pé tí ọ̀rọ̀ bá délé ẹjọ́ tí ọ̀rọ̀ bá délé ẹjọ́ òfin tó bá tọ́ ah, ẹ̀yin ìjọba ẹ̀yin ẹ̀yin ní ọ̀rọ̀ ìkànjú bí àwọn èèyàn ṣe ń sọ because ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹni tó ṣe nǹkan tí ò da òun ló tún máa jàre àti níbi téèyàn ti ń jàre tílé ẹjọ́ dẹ̀ ti máa dájọ́ pé nǹkan báyìí la máa ṣe fún un tó gbọ́ ni pé òun tó ti lọ tún gbégbé sẹ́mi padà at the end of gbogbo nǹkan ẹ̀ẹ́kàn rí pé bó ṣe lọ ni pé ó ń tàn ó tún padà tún win ó wá ṣẹ́kù bí ọ̀rọ̀ Mohbad ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ojú gbogbo àgbáyé ti wà lórí ọ̀rọ̀ yìí ìjọba náà dẹ̀ rèé tán bá sọ pé ìlú ò da ìlú ò da ọjọ́ kan náà nílùú máa da tán bá sọ pé ìjọba ò ṣe dáadáa ìjọba ò ṣe dáadáa ọjọ́ kan náà níjọba máa bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa ẹ̀yin ìjọba Nàìjíríà ẹ tiẹ̀ lo ọ̀rọ̀ eléyìí kẹ́yìn náà fi gba ráǹkì lójú àwọn orílẹ̀-èdè tó ń wò yín gbogbo àwọn orílẹ̀-èdè tó súnmọ́ wa ní West Africa àwọn East Africa wà ń bẹ̀ ṣé mo sọ̀rọ̀ tọmọbìnrin yẹn sọ lánàá mo sọ fún yín ó tiẹ̀ yẹ kí n pè é fún yín ọmọbìnrin tí mo lọ sọ̀rọ̀ láti Kenya ó dẹ̀ sọ̀rọ̀ ẹni tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n tó ní làákàyè ẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ ńlá lọmọbìnrin yẹn sọ. So ó ní president Tinubu o ẹ jẹ́ bá wá kí n tiẹ̀ play díẹ̀ fún yín bẹ̀ ẹ rí i pé ẹni tí kò tún ṣe ọmọ ìlú wa nìyẹn o ọba Solomon sọ̀rọ̀ kan ṣé ẹ mọ̀ pọ́nrọ́ ọba Solomon láàrin àwọn tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run bí ọ̀rọ̀ ọba Solomon ṣe rí bẹ́ẹ̀ lọ́rọ̀ kí ló kọ wèrè olórin kí lẹ̀ ń pe portable bí ọ̀rọ̀ portable ṣe rí láwùjọ àwọn oní hip hop bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ọ̀rọ̀ ọba Solomon ṣe rí láwùjọ àwọn tó jẹ́ pastors ọba Solomon sọ̀rọ̀ kan ó ní jẹ́ mọ̀ pé ọ̀rọ̀ ikú Mohbad yìí ó ló lè fọmọ yẹn wé Jesus Christ fún àwọn youth àwọn èèyàn wò pé kí ló ṣẹlẹ̀ kí ni máa yìí tún sọ. So báwo ló ṣe máa máa fi oní hip hop wé Jesus Christ ṣé Jesus Christ náà tún kọ hip hop ni létà ló wá parí ọ̀rọ̀ ẹ̀ pé ó fi ẹ̀jẹ̀ sílẹ̀ kí àṣírí ètò ń ṣẹlẹ̀ sí àwọn ọ̀dọ́ kó lè bàa tú jáde ọ̀pọ̀lọpọ̀ ló wà ní music industry tí wọ́n ń kọ hip hop tó jẹ́ pé wọ́n wà nírú inú ìgbèkùn tí ọmọ ìkú sí a máa ráwọn míì tí wọ́n sì wà ń bẹ̀ ó ní ọ̀rọ̀ ikú Mohbad òun ló máa tú àṣírí ọ̀pọ̀lọpọ̀ nǹkan jáde ó níbi tóun lọ nìyẹn ó láwọn nǹkan míì tẹ́yìn gan ò tiẹ̀ lérò pé bóyá ó lè tú jáde ọba Solomon ní ẹ má jò lẹ́nu pé ó máa jáde o ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì wà tó jẹ́ pé tí ẹ bá ń wò ó ẹ lè rò pé lásán ni ṣùgbọ́n tó jẹ́ pé kò ń ṣe lásán ọba Solomon jẹ́ kẹ́ ẹ mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ nínú ayé ẹjẹ́ àwo èèyàn kan sí wọ́n ní ọ̀rọ̀ tó bá ti kẹnu báyìí ọgbọ́n oríṣiríṣi àwọn èèyàn òun la máa kójọ sínú ẹ̀ níbi tó jẹ́ pé tẹ́yìn bá ti sọ ti tọ̀dọ̀ ti yín jáde tí onítọ̀hún náà sọ ti tiẹ̀ tẹ́nìkan náà tó sọ ti tiẹ̀ tẹ́lómi náà tó sọ ti tiẹ̀ ẹ rí i pé irúfẹ́ ọ̀rọ̀ yẹn ẹ̀hẹ́n mo promise kinní kan mo ní ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ arábìnrin tí mo sọ pé ó sọ̀rọ̀ láti Kẹ́ńyà yẹn ẹjẹ́ àgbọ̀n nǹkan tó náà sọ arábìnrin yẹn sọ̀rọ̀ in fact ẹ̀rù bà mí ẹ wo òun lélẹ̀ ṣé ti rí máa wá increase volume yẹn sìn máa jẹ́ kẹ́ ẹ gbọ́ díẹ̀ ìgbà tá a bẹ̀rẹ̀ tó mo sọ fún yín mo lóbìnrin kan bẹ́ẹ̀ o ó dé fìlà pupa mo ló dẹ̀ sọ̀rọ̀ tó pọ̀ gan lórí ọ̀rọ̀ Sam Larry mo ló dẹ̀ pé President Bola Ahmed Tinubu pé ìdájọ́ òdodo àfi jáde okay ẹ wá máa gbọ́ ẹ máa gbọ́ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ díẹ̀ ń father it is either. ó ní bàbá tó bí Mohbad ó ló dùn òun pé òun jẹ́ ọmọ orílẹ̀-èdè Kenya ó ní tí ó bá jẹ́ bá jẹ́ ọmọ orílẹ̀-èdè Kenya ni ó ló wu òun kó ń gbá bàbá Mohbad létí ó ló wu òun pé etí bàbá Mohbad ó àwọn ìgbà tí kan ń bọ̀ ẹ̀jẹ̀ I do not understand what is making you scared. As a father, your duty is to protect your family, even if it includes in your life. That is what parents do. And I speak to you as a young mother, and I would never watch my son bleed while I do nothing, even at his Mobad's father. It is either you have been paid to hide information and you. ṣé ẹgbọ́n kan tóbìnrin yẹn sọ ó ní bóun ṣe ń wo ọ̀rọ̀ yẹn ó ní téèyàn bá jẹ́ bàbá tó bí àwọn ọmọ ẹ̀tọ́ ẹ̀ ni láti dáàbò bo àwọn ọmọ ẹ̀ àtìyàwó àti gbogbo tó bá jẹ́ fámílì ẹ̀ ẹ̀tọ́ ẹ̀ ni láti dáàbò bo wọn ó lóun ò wá mọ ìdí tí bàbá Mohbad tí baba Mohbad fi dákẹ́ jẹ́jẹ́ ó ní kẹ́ máa wo nǹkan o ó ní lọ́dọ̀ ti tòun bóun ṣe ń wo ọ̀rọ̀ yẹn ó ló dàbí pé baba Mohbad bóyá àwọn tó pa ọmọ ẹ̀ gan ti sanwó fún ipe kó má sọ òótọ́ ro jáde lójú tiẹ̀ bó ṣe ń wò mo fẹ́ kẹ́ tó àárín yẹn gbọ́. It is either you have been paid to hide information and you are acting like you're scared or it is either you are not the real father of Mohbad wherever. ṣé ẹ ti rí pé option méjì lobìnrin yẹn fi sílẹ̀ ó ní pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Mohbad tí gbogbo èèyàn rí gẹ́gẹ́ bí ọmọ ẹ̀ ó ní ọ̀nà méjì ló pín sí tí bàbá yẹn fi ń ṣe jákujàku tó ń ṣe yẹn ó ní ìsídàkú jẹ́ pé àwọn tó ṣèkà fọmọ ẹ̀ wọ́n ti sanwó fún un tàbí kó jẹ́ pé kò ń ṣòun ló bì ẹni pé tó bá jẹ́ pé Yorùbá lẹni tó ń sọ̀rọ̀ yìí àá sọ pé à Wúmà ayédè lọ́pọlọ gan o ṣùgbọ́n ọmọ Kẹ́ńyà ni ó ń ṣe fojú rí ọ̀rọ̀ yìí sí pé ó dárúkọ ọgbà àti pé ẹ̀kan gba etí ẹ̀ ó ní ìsídà kò jẹ́ pé wọ́n ti sanwó fún bàbá ẹ̀ tàbí kó jẹ́ pé kò ń ṣóun gangan ni bàbá tó bí ẹ̀ súnlẹ̀. It is Nigeria and the whole world is showing support to you and to Mohbad because we believe that justice must prevail. Do not waste our efforts. Right about now, I'm very and I wish I can use to slap Mobad's father and the entire family members for wasting our efforts. But that is not all. I am also angry because the law is not justice. Number one, Samlari was never in Nigeria when Mobad all the time he died. Number two, we cannot prove Naira Mali was within or around Mubad at the time. Number three, it might be difficult unless someone truly stands with the cause of humanity and say, Sam Larry, I saw or I heard him ordering for the of Mubad. That would help. Or rather, It will be best if men mount and hold Sam Larry and make him confess what he has done. Anyway, Nigeria wants to sort out this issue. I want to remind Nigeria that the entire world is looking at Nigerian government and we are hoping that Nigeria will start becoming a sane country like the rest of us in Africa where law applies because in Kenya you cannot wake up and decide to kill people or go and be a nuisance to somebody's house I would love. arábìnrin sọ̀rọ̀ ilẹ̀ dẹ̀ kún ó ló ń gbàgbọ́ pé nàìjíríà wọ́n máa ṣe dáadáa lórí nǹkan tó wà nílẹ̀ ó nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè tí ó jẹ́ áfíríkà bíi tiwa ó fi kẹ́ńyà tó jọ́dọ̀ tí wọ́n ṣàpẹrẹ ọlẹ́nìkan ò kàn lè jí lọ́jọ́ kan kó kàn máa ṣe rádaràda káàkiri bóyá o kàn lè lọ ṣe tó wù ẹ́ bóyá o fẹ́ pààyàn àbò kàn lè lọ wá ìpàǹlẹ kan tó wù ẹ́ ó ní àfi kí nàìjíríà náà kàn prove ẹ̀ pé torí pé gbogbo àgbáyé ló ń wo nàìjíríà lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tó bá tiẹ̀ jẹ́ pọ́rọ̀ yìí náà ní nàìjíríà náà máa fi prove ara wọn pé àwa náà lófin ṣé ti rí pa ti fojú àwọn tí tó dẹ̀ jẹ́ dájọ́ òdodo ní o tóra àti ríbi tí ẹlẹ́ṣẹ̀ ti ń ṣe tó jẹ́ pọ́tọ̀ làwọn tó máa lọ kaṣọ sí lọ́rùn páwọn náà pààyàn báwo la ṣe fẹ́ ṣe ṣùgbọ́n ìgbàgbọ́ àwọn èèyàn ni pé ọlọ́run máa dá sí tó wà nílẹ̀ ṣé ẹni tọ́lọ́run bá ti dá sí ó máa ń yí sí gan o bọ̀tí tọ́lọ́run ò bá lọ́wọ́ sí òun ló máa ń le díẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé irú ọ̀rọ̀ ikú Mohbad yìí ó jẹ́ nǹkan tó máa lọ́wọ́ sí. normally to answer to the charges. Of... harassment, and being bad, if they cannot be held responsible or they cannot be directly linked with the murder of Mubad, at least they terrorized him and denied him his human rights. Therefore, Nigeria President Tinubu Tinubu, you might not know you are my crush. I would love to marry you, but we will discuss that behind the tent. What I want right <laughs> now is for you. Ẹ rí i pé ẹ̀ńtátínà lómi tó ń sọ̀rọ̀ yìí. Ó ní Tinubu lè má mọ̀ pé òun nífẹ̀ẹ́ rẹ̀ pé òun gangan ló wù ú láti fẹ́. Ó ní ṣùgbọ́n yẹn àwọn jọ mọ́ <laughs> ìgérí ọ̀dà ìwọ àti president wa lẹ́jọ́ máa sọ̀rọ̀ ọ̀là àwọn jọ máa sọ létà. Anyway ibẹ̀ yẹn kọ́ là ń lọ the way you promise to protect and have the interest of Nigerian youths. Because the rest of us in the other world, we love your boys. They treat us nice. ó ní kí Tinubu má gbàgbé àdéhùn tó ṣe nígbà tó ń ṣe campaign wípé gbogbo ọ̀nà ló máa fi protect ló máa fi dáàbò bo àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà pé ọ̀rọ̀ tó sọ yẹn kí baba mọ́.